nítorí ìjagunà. nítorí ìjagunà. yasù àkònílẹ̀ wà lágbára ẹ àwa tẹ rí níwájú yìí àwa tẹ ń pẹ wà lára àwọn tó ń dìjà gbára fún ìran yorùbá ní gbogbo ilẹ̀ yorùbá àti àgbára ibi tí àwọn yorùbá ti lẹ́ka sí. rísì tó dẹ̀ bí a pé a fi dìde tàbí ní pé ilé tó lọ òun ni wípé ó ní nǹkan tó máa ń pè ní amalgamation ibi tí wọ́n ti da ibo yorùbá haúsá tí wọ́n ti dà wọ́n papọ̀ sẹ́yìn náà bá dẹ̀ rí wípé èdè wa ọ̀rọ̀ wa ṣe sí kì í ṣe bọ́lá àwọn àtàjẹ́ yorùbá ara wa nìkan la rí pé ó dà pé èdè wa fẹ́ yíra wa bẹ́ẹ̀ náà tó bá jẹ́ haúsá bàbá wọn ìgbẹ́ mọ ilé tó bá dẹ̀ tí wá wà tó bá ti wá sílẹ̀kùn ọlọ́run ṣàánú wọn ní kíní kan máa wọ so now ìgbà tó dẹ̀ wá dé pàwọn òyìnbó tó wá gbìyànjú pé wọ́n ti dà gbogbo wa ń lọ fi make English as official language so whenever tẹ bá ti wá sọ èdè tó jédè àbínibí títí yín wọ́n sọ pé you are speaking in vernacular so dẹ̀ bí akun wa tún nà èdè lórí lórí èdè yín tó jẹ́ bí apẹ́ èdè àbínibí so náà nǹkan tó wá ṣẹlẹ̀ ni pé nígbà tí lọ́gbọ̀gà tó dà àbàbọ̀ ó sọ ọ̀kan ni pé tó bá di tó hundred years tí èdè wa àṣà wa tí ò bá ti jọ papọ̀ ẹ̀dẹ̀ mọ́ nípa tí wọ́n bá jẹ jẹ jẹ láti ọdún kan wọ hundred years ah, ó ti jẹ́ ó ti di dànù so ẹ ti mọ̀ pé fún selfish interest wọn lọ́ fi kó apapọ̀ so wọ́n dẹ̀ wọ́n tó tó hundred years yẹn àwọn ti kù ìran díran táwọn bá tún máa jẹ jẹ jẹ jẹ náà àgbàtọ́ dẹ̀ wà débi á pé wọ́n á ní pé lẹ́yìn hundred years tẹ́pá wo hundred náà tó wà lọ́wọ́ gbọ́ wa ẹ̀ máa rí mọ́tọ́ ń pè ní century nineteen fourteen to two thousand and fourteen so ìyẹn jẹ́ kó yé wa pé nǹkan tí Lord Lugard sọ fún wa ń gbà yẹn pé tó bá di tó lẹ́yìn hundred years olúkàlùkù pín náà nǹkan tó wá ṣẹlẹ̀ ní pé ó ní tí ìṣèwà ọba ti dán mọ́ná lẹ́bàá two thousand and fourteen nígbà tí ìlú lọ ṣèwà ní orí kìíní wọ́n fẹ́ jókòó fún confederation meeting wípé fún àtúntò wọ́n rí pé ibo àjòkò haúsá àjòkò wọ́n àjòkò bọ́ níṣẹ́ làwọn nọ́tánà tó padà dárú kí ló fà tí wọ́n fi dárú ni wọ́n mọ̀ pé tí a bá máa sọ̀rọ̀ níbẹ̀ yẹn so wọ́n ní pé nǹkan tó ṣẹlẹ̀ ni pé àwọn nǹkan tí àwọn onígbèlú sọ nìyẹn o tẹ́ bá lọ wọlé gọ́ọ̀gù fún ṣẹ́fẹ́ mo kàn ń sọ̀rọ̀ ọ̀rọ̀ tí mò ń sọ fáàtì wà ẹ lọ wọlé gọ́ọ̀gù ẹ pè nǹkan tí Ahmadu Bello tó sọ nígbà tá a gba independent in 1960 ó sọ wípé Nàìjíríà a máa prevent ẹ like like um, ex-state fún bàbá wa Usman Dan Fodio nǹkan tí wọn ò rí gbà nígbà yẹn wọ́n láwọn máa gbà nísìn ṣóyé ibẹ̀ yìí láti gba ẹ̀yìn kẹ̀dẹ̀ ni wọ́n ní pé gbogbo àwọn ìyá tó lóye apá àwọn ọgbọ́n àbáwọn kàwé àwọn asopọ̀ nǹkan tí wọ́n kà àtọgbọ́tọ́ ní àwọn arẹ́ndẹ̀ useless á ní kó lówó láìdíà àìmọye àìdíà táwa ní lórí èyí bí ẹkọ sòwò láti july ṣe a máa lọ sùn láti primary school láti ṣe láti primary school dé university òṣìṣẹ́ bẹ́ẹ̀ kẹ́ ọpọlọ ìwà ń bẹ́ẹ̀ ẹni wàá débi dẹ́gbẹ́ tí wọ́n fẹ́ wáṣẹ́ ó lè jẹ́ tí ó lè fìdígbò kan ó lè jẹ́ haúsá lè máa bá àwọn ló tún máa dictate fún yín ní nǹkan báyìí lè máa ṣe lẹ́gbàá gbọ́ èdè wọn fi sẹ́nu iṣẹ́ so gbogbo ẹ̀ wọ́n ti wá mẹ̀kẹ́ so hard fún wa débi pé nǹkan tá a bá lè rí là ń jẹ débi pé èèyàn ní choice tó bá ìwọ́n débi ń pa lọ́gbẹ́ two thousand naira lẹ́ lọ́wọ́ wá ṣàìsọ ẹni ẹ̀dọ́ lọ́rùn àdátà tí ó dẹ̀ kó rí bẹ̀ ẹ wo time tí wọ́n pé tán lo regional system ní time àwọn lọ́wọ́ àti sí ẹ wo difference ìgbà tán lo regional system yẹn òun ní pé nǹkan tẹ́ bá ti ní lórí ìlú yín òun ní kẹ́ fi máa ṣèlú yín ẹ wo nǹkan tó kọ síbẹ̀ nǹkan tó yà sàrà kìíní yẹn lásán pẹ̀lú lára fọ́tò yẹn ẹ máa rí pé nǹkan tá à ń lò ní regional system yẹn la fi ń gbé ilẹ̀ wa ga kò kọjá nísìn kò sí mọ́ àìmọye nǹkan tó wà ń bẹ́ẹ̀ ń sìn kò sí mọ́ wọ́n ti pa gbogbo ẹ̀rẹ̀ nígbà tó bá ti sí nǹkan ọ̀gbìn ẹ̀yin tẹ́ tún ṣe nǹkan ọ̀gbìn wọ́n tún kó fúlàní sí àwọn màálù síbẹ̀ wọ́n tún jẹ́ tẹ́ bá tó pẹ́ jù nù kó wọ́n tún gbé yín wọ́n tún máa béèrè fifty million naira lọ́wọ́ yín níbo lẹ ti fẹ́ rí ìwọ tó bá dẹ̀ ti náwó yẹn múlẹ̀ ìpànìyàn ẹ o máa tó wá láti Amẹ́ríkà Maryland tó ń sọ pé kọjọ kọ fòun ní pé kọ́ èdè òun yẹn ti pọ̀ jù kọ́ lọ́wọ́ wà máa yẹ wá ń sọ fún máa Fúlàní tó kidnap ẹ̀ pé tọ́gbẹ̀ni bá kú mùsáfà ni oníkẹ́ ló kàn ń ó kú gífà nìyẹn ó sì tó kàn ń tó wọ́n nira bá dín nínú owó táwọn ní fifty million táwọn ní kó mú wá wọ́n ní àwọn máa pa ni so ó kú kò kù mùsáfà ni táwọn kí ìlà tó máa ṣe kò sí security kò sọ́nà tó dáa kò sí ilé ìwé tó ń wà o kò sí free education gbogbo àwọn tó jẹ́ àwọn tó wà ní yunifásitì gan-an wọ́n tún ń strike asun sí wọn tí èrò jura yàrá wọn wọ́n tún wá gbé akọ tó wá pín aṣù nǹkan tó ń pín ní aṣù tó ti wà látàyè gan wọ́n tún fẹ́ pín torí pé àwọn yẹn ń jà fẹ́ tọ̀ nígbà táwọn tó pera wọn níbi apá àwọn pátì tí wọ́n gba hundred million hundred million fund ìyẹn twenty four ní pátì kan the same thing other party bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ irú owó tẹ bá tẹ bá fẹ́ kó kalẹ̀ fún yìí ní tíkẹ́ẹ̀tì lásán yẹn tí ìlú dẹ́ ń bàjẹ́ débi ń pa àwọn èèyàn tẹ bá dà sí ìlú mú káwọn ṣe ọkẹ́ kí wọ́n fi wà ó dùn àdẹ fi dá kọ́ńtìnì tóbi mọ́ ẹni káwọn èèyàn máa ṣe ń bẹ̀ ṣé kò ní káwọn kan so this are the atrocity pé a rí tàbí wò pé a ah, ilé ti tó lọ and as well wọ́n ti sọ fún adéwájú lẹ́yìn two thousand and fourteen olùkàlùkù fún so ìmọ̀ tó bá dẹ̀ ti jókòó fún ìṣòjọ́ rẹ̀ olùkàlùkù ló bá ti yàn so òun làwọn fi wá lo ọ̀rọ̀ ọ̀nà diplomacy because bá fẹ́ gba orílẹ̀-èdè ìdàkẹ́ lo ogun kù èyí táwọn Biafra ń ṣe ọkàn ń pa àwọn èèyàn ṣe oríṣiríṣi yìí àbí pẹ̀lú diplomacy so diplomacy táwa ń lò yẹn òun lẹ́fẹ̀ẹ́ ta fi ń jáde tá à ń báwọn èèyàn sọ̀rọ̀ tá à ń gbé fúláàgì káàkiri tá à ń ṣe everything tẹ́yìn náà bá dẹ̀ rí nígbà tí Tinubu tó di bí akọ́n ti fẹ́ change ọwọ́ òun ní time primary ẹ̀gbọ́n tó sọ ó ní pé òun sọ fún Buhari kó má fìyà jẹ orílẹ̀-èdè Yorùbá is a very strong word why ni wípé Yorùbá fúnra rẹ̀ orílẹ̀-èdè ni hmm. ṣó yẹ yín bẹ́ẹ̀ yẹn yorùbá fúnra rẹ̀ so the more to take bíyà pé yorùbá jẹ́ orílẹ̀-èdè fúnra rẹ̀ yẹn anybody gbọ́dọ̀ jó pẹ̀lú ẹni àwọn because we are stakeholder but àwọn ìran yìí wọn ò tiẹ̀ fẹ́ ká mọ̀ bóyá wọn wọ́n wá ṣe wá bẹ́ẹ̀ bí àti ẹ̀jámọ̀ kankan mọ́ torí wá ìlú pé òfin tí wọ́n ń lò ó lófin kan tó máa ń pè nineteen ninety nine degree degree yẹn àwọn ológun ló máa ń lò. hello ó kẹ́ ti dé ẹ ti dé rẹ̀. nineteen ninety nine degree táwọn military máa ń lò òun lọ́wọ́ sọ di nineteen constitution tó jẹ́ fún ti democracy and i wonder nígbà tẹ́ bá ń lo òfin nineteen òfin ológun lórí òfin alágbádá tó dẹ̀ jẹ́ pé nǹkan kan náà ló wọn operate pẹ̀lú the different tó kọ́ wọn bẹ́ẹ̀ ni pé ẹ̀ka gbádá sọ́run agbára tẹ wá ń kó sọ́run sí ẹ̀ nǹkan tó ṣẹlẹ̀ ń lẹ́kí togate wọ́n pa àwọn ènìyàn lápàgbé kò dẹ̀ sí nǹkan tó tẹ̀yìn ẹ̀ lọ that the same thing tó ń ṣẹlẹ̀ ní military era láyé wọn patient discipline wọn ní àná gbogbo sí nǹkan tó máa ṣẹlẹ̀. wọ́n fẹ́ pé nǹkan wọn tí. ẹ ẹ wọ́n ṣe tó dẹ̀ sí nǹkan tó máa tẹ̀yìn ẹ̀ yọ sọlá fún àwọn pé irú ayé wo wá nàìjíríà dáa ó bá ti nàìjíríà ọba dáa tó dẹ̀ ń rí á pé àwọn tó yẹ pé àwọn tó jẹ́ fúlàní yìí wọ́n ti wọ́n ti wọ́n ti sọ pé sẹ́ẹ̀ ilẹ̀ nàìjíríà ilẹ̀ bàbá wọn ni. tí ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. ilẹ̀ bàbá wọn ni tí ó dẹ̀ ń ṣe bẹ́ẹ̀. tẹ́ bá wá wo tẹ́ bá wá wo tẹ́ bá wá wo ẹ̀ẹ́. so tí ìyá mi sọ lọ lórí ọ̀nà nígbà tó dẹ̀ àwọn ìyá kan sọ wípé ilẹ̀ bàbá wọn ní ilẹ̀ nàìjíríà wọ́n dẹ̀ ń claim pé they are born to rule ó rí á pé wọ́n máa kó wọn láti north bíi kí ló máa ń pè é. jay charge. bí ẹran. gbogbo orí lọ́ba balẹ̀ máa ń pè é. alumọ́ngèrè ló máa kó wọn wá ní truck ní oríṣiríṣi tí ó dẹ̀ sẹ́ anybody tó máa stop wọn lọ́nà. the funnest thing nínú gbogbo nǹkan tó tún wá ń kó wọlé ẹ̀ tí wàá máa rí wípé anybody tó máa dá wọn dúró ìwọ tó bá dá wọn dúró wọ́n Abuja street so ibo la wá ń lọ la fi wá wò ó pé nǹkan tó ṣẹlẹ̀ báyìí ni pé ó dàgbé ilé tí kò yá láti lọ so òun ló bí gbogbo ẹ̀fẹ̀rí because òfin tí wọ́n ń pè ní nineteen ninety nine constitution yẹn àwọn fúlàní ló ṣe absalom abaka òun ló ṣe òfin yẹn tọ́lẹ̀ ní over two hundred million tọ́lù mi lórí tọ́lù mi wà lórí wọ́n ṣe yorùbá ló sáìn ẹ̀ o wọ́n ṣe ibo ló sáìn ẹ̀ o fúlàní nìkan ló sáìn ẹ̀ láyé olóró wọ́n dẹ̀ ṣáìnì nígbà tó máa dé kọ́ máa padà dé tọ́lọ mú ṣẹ̀fọ́ àbáṣà pa ọbaṣan